ọ̀bùn rádaràda ní bẹ́ẹ̀rù bá fi ju wọlé. ọ̀bùn rádaràda kan ṣẹ̀dá ẹni ṣẹlẹ̀dẹ̀ lẹ́ṣọ̀ owó rẹ̀ èlé fi ṣọ́ owó ẹni ṣẹlẹ̀dẹ̀ lẹ́ṣọ̀ owó rẹ̀ èlé fi ṣọ́ ọ̀bùn rádaràda ní bẹ́ẹ̀rù bá fi ju wọlé. bẹ́ẹ̀ni abẹ́ òkè ẹni ṣẹlẹ̀dẹ̀ lẹ́ṣọ̀ owó rẹ̀ èlé fi náà. adára lóde mama dára. sómi ìdúró ìyàwó àwíyá fọ́ ó ní wọn ò ní gbọ́ tó máa jẹ́ ògbọ́n wọ̀. ilé àti nkẹ́sọ̀ lóde ìyàwó àgbà ọ̀bùn lọ́dọ̀ mi ọ̀bùn máa yá lọ́dọ̀ mi lélẹ̀ fowó rẹ ti kì í tún fowó ra yàgò àbí báwo tẹ̀lé ọ̀bùn rádaràda kẹ́ ò máa lọ kẹ́rù rẹ gbẹ́rù gbẹ́rù ọ̀bùn rádaràda ní gbẹ́rù àfi yíwọ́lé ọ̀bùn rádaràda ní gbẹ́rù àfi yíwọ́lé ẹni rẹ lẹ́tẹ̀lẹ́sìn owó rẹ̀ èlé fúnná ọ̀bùn rádaràda ní rẹrù wá fi ju wọlé ẹni ṣẹlẹ̀ dẹ̀ lẹ́sùn owó rẹ̀ èlé fúnná. As your girlfriend. Ó máa gbọ́dọ̀ di sójà kan sójà gbó ó má bá a padà jájọ ẹ lójú rèé. ó má padà jájọ ẹ lójú. ọ̀bùn radarada ó jẹ́ ya àtẹ́rọ̀ rẹ̀ pa o. pápá mi pápá mi yé ó bá di pápá rà rẹ̀ ẹ̀jẹ̀ ń bọ̀ sórí ẹ̀jẹ̀ òdẹ̀dà pìtì pìtì pìtì ìyàwó rẹ̀. ìyá yìí mi ò fẹ́ kí n kú lẹ́gbẹ̀ẹ́ òun. mo <laughs> ṣe máa rí ní aago lọ́ọ̀bù. aago <laughs> lọ́ọ̀bù alpha um, báwo la rẹ̀ ń sìn. she's okay now yes ẹ lè máa lo lé any from now. Ah, thank you very much. mo tó bá di bí ọ̀túnla ẹ padà wá fún test but for now she's fine. result ẹ. yeah ìjọ tó bá délé jẹ́ kó rest má jẹ́ kó jíṣẹ́ agbára kankan. mi ò ṣe problem i will do that. ṣe pàdé ìgbésẹ̀ aláwọ̀ àtúntẹ̀ máa ṣe ẹ̀ tó o lè o lè wọlé ọ̀bùn radarada yẹ òun máa lọ kẹrù rẹ gbẹrù gbẹrù ọ̀bùn ní bẹ̀rù àfijù wọlé ọ̀bùn ní bẹ̀rù àfijù wọlé rẹ lẹ́dẹ̀ lẹ́sùn owó rẹ èlé fún ọ. wọn kà á lọ báwo ni lọ́rọ̀ ìyàwó ẹ ti ṣe wá ní ẹ eh, ó mà ti bẹ́tà ó ti bẹ́tà dáadáa ó wà ń lé ṣe rí accumulated stress ni. stress ló ń ṣe é. though doctor run àwọn test kan fún tí wọ́n ní kí wọ́n gba result later bẹ́ẹ̀ mi ò ní bàdà láti lọ ìgbà tó ti wà nílé tó ti bẹ̀tà. <laughs> akeem akeem akeem olóòní lọ gba èsì ìdánwò yá lọ kó lọ gbà o. jọ nítorí ọlọ́run ọlọ́run ò ní jẹ́ kárí láburú tètè yá lọ́bẹ̀ kó lọ gbèsè ìdánwò o lọ́bẹ̀ kó lọ gbèsè ká mọ kókó onúwèé ìròyìn o mo ṣàmì àní láàbù ṣùgbọ́n ẹ má dára yín láàbù kò nídìí ó ti wà lé lẹ́yìn tó ti wà right. kó má lọ jẹun tí mò ń rò màá nìyí. kí lẹ̀ ń ro. akin tí mọ́mí ẹ bá wọ ìdí wọ́n máa ríran gan nǹkan tí wọ́n rò gan-an yẹn ló ṣẹlẹ̀ your wife is six weeks gone. what yes she's pregnant look um, i understand ó ti dé náà ni ó ti dé ní ìwọ máa gbà náà ni kò sí nǹkan eh? don't even go there Me only back. Oh, á. back ní gbà kí ni abẹ́ máa gbọ́rọ̀ nínú tó ń bá mi sọ. ẹ eh, èmi ni mò ń sọ̀rọ̀ nínú ẹ̀bùn ẹbí ni mò ń let me tell you something oyún yẹn wàá ṣe dànù. irọ́ ló pa èmi á ṣe oyún. yes. náà ọmọ ọmọ ọbẹ ní kíkì kó wá là Go kó wá la ikùn mi kó gbé wọn akim akim oh, burú kó o tiẹ̀ bẹ̀rù ọlọ́run kí mú odidi èèyàn kí lọ pa akíìmù. èmi ni mo bẹ̀rù ọlọ́run èmi ni mo bẹ̀rù ṣé wọ́n bẹ̀rù ọlọ́run ok ṣé èmi àti ẹ ṣé à ní agreement pé à bímọ mọ́nu lẹ́yìn ṣé à lágreement. akim blame yourself. Oh. tell me kí ló ti wọ̀ lọ rọ́bà dáàbòbò. ok nígbà tí ò lo rọ́bà ìdáàbòbò kí ló dé tí wọ́n parọ́ fún mi pé wọ́n lóògùn nígbà tá a ṣe. èmi parọ́ akim èmi ò kí parọ́ láì láì láì I don't lie. you are a liar. I don't lie. èmi ò parọ́ mo lo oògùn kò ṣiṣẹ́ mi ajẹ́pọ̀ ọlọ́run kọ́ mẹ́yẹ kan ṣe mọ́ mi nìyẹn. ọlọ́run kì í kankan kankan ọlọ́run ní kọ́ wàhálà fún mi ọlọ́run ní fún mi ní wàhálà ọlọ́run ní kàmí let me tell you something tó bá jẹ́ pé mi ní ọkọ ẹ nínú ilé yìí. you wait and see. onírànù onírànù ẹ̀jẹ̀ ọmọ tó oníranù òṣì èmi sọ pé mo ti bí mo tuntun tó bá ṣọ́ra má bí mi má tún bí mi má tún bí mi má tún bí mi. ṣé mo gbé dáràn ẹ̀bùn lóyún. mo ní owó lójú bá mi. kí ló ṣe ṣe àkínní hakeemu kí ló ṣe ṣe. èmi náà ṣe níjọ́ yẹn mo dé láti club ni mo dẹ̀ ti wà pa gan irọ́ ọ̀dà mo dẹ̀ wà kọ́ńdọ̀mù títí títí mi ò rí kọ́ńdọ̀mù. bó ṣe rọ́ọ̀lù nìyẹn o rọ́ọ̀lù àbí akíìmù o rọ́ọ̀lù. mo rọ́ọ̀lù ṣùgbọ́n mo sọ fún pé oògùn tó máa lò yẹn pé kò lò ó dẹ̀ lo oògùn yẹn. ìbàjẹ́ olówó ìlẹ́wù wọ́n mọ̀ yóò ò ní ìrọ̀jú rárá. ẹ ó ti dà wọ́ ìwọ ló máa dáyẹ̀ jẹ o. ẹ ah, ah, mo ní wọ́n ló máa dáyẹ̀ jẹ o ní. Ah, mami mi ò lè dágbé owó òun ò lè gbé e. ọmọ tó ṣẹlẹ̀ báyìí ẹ sọ mọ̀ pọ́jọ́ náà pẹ́ ṣèbí fúngbà díẹ̀ ni. ẹ ó ti dà ẹ má ṣe bẹ́ẹ̀ torí Ọlọ́run màmí ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ ojú ọmọ ẹ má jẹ́ kẹ́mi rìn bọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi torí Ọlọ́run ẹ ṣàánú mi màmí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ ṣàánú mi. Juliet ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló eh? <laughs> mi ẹ́. Eh? ṣé bó ṣe rìn mí mo ti lóyún oṣù méjì. irọ́ ni o. Ah, ọmọ èmi nínú mi dùn jù irọ́ ni o ti lóyún ẹ̀hẹ́n ṣé wàá rí nǹkan tí mi sọ fún ẹ ah, ah, ṣó possible ni ṣó ṣe ń gbọ́ sétí ni kọ́kùnrin sọ wípé kí ìyàwó kó dúró lórí ọmọ kan ṣé ọmọ kan wá ṣe ó ṣe láyọ̀lé ó ṣe ń gbọ́kànlé ni ọlọ́mọ ẹ̀ka rí lábúrú sìn kẹ́ni tí ì wá ṣẹlẹ̀ sìn kí la fẹ́ sọ I'm really so happy o. ṣé n jí ìṣẹ̀bù ṣe ṣẹlẹ̀ ṣòro lẹ́yìn ìgbà tí mo kọ́ mi dé lọ́jọ́ yẹn tó kọ́ mi ní gbogbo ọtí máa ṣe ṣòro náà pé kò dídì rè nù bó ṣe dé lálẹ́ ọjọ́ yẹn báyìí ó ti yó ah, tí mo ṣe rí bó dé ó yó báyìí ó kọ́ sáré bù kẹrọ ní girigirigiri bó sáré lọ kó gbogbo kọ́ńdọ́mù tó wà ní yàrá mo lọ kó everything kókó ẹyọ kan báyìí mo lọ tọ́jú ẹ̀ sínú bathroom ní abẹ́ ibi tàmà kúta wa mo wá gbé ìgò ìkíní plastic pills mi wá yẹn mo kọ empty gbogbo ẹ̀ ni mo empty inú kíní ike pill mi rà kò ju folic acid sí mi àti vitamin c. <laughs> ló bá lóògùn ló bá rò pé òògùn kí ló vitamin D ṣùgbọ́n tó lè bá ìdúpọ̀ ní ẹ ó ṣe ń mú ní àdé dúró jẹ́ sáré lóògùn mi. ní ẹ sáré lo pí omi ní ẹ sáré lo pí omi da folic acid àti vitamin C ó bá jáde nígbó tó wá kọ́ńdọ̀ tó wá wá wá tí o ní bẹ́ẹ̀. ó dẹ trust èmi fúnra mi ẹlẹ́dẹ̀ wo mo gbé jẹni straight. ṣé rí àwọn ọkùnrin wọn máa ń fi òpin ọ̀wọ́n gbọ́n ni bọ́wọ́n ọgbọ́n tó àwa obìnrin lórí ọ̀rọ̀ olóyún dé nǹkan tó máa wá ṣe ń sìn ni pé wàá wá bẹ̀rẹ̀ acting acting ni àwa bẹ̀rẹ̀ hundred percent wàá máa sunkún to the extent pé wọn ò ní ní choice wọn máa ní pé kò fi sílẹ̀ ni. I thought. ní ilé ìwà fún mi lóde. <laughs> wọ́n máa lọ wọ́n máa lọ wọ́n máa lọ wọ́n máa lọ mẹ́ta yìí dé nípa owó má ṣe yẹn o má ṣe yẹn o má lọ má lọ má ṣé tèmi wàá bá mi báyìí ẹ̀bùn lóyún ah, nígbà tí mi kì í ṣe wèrè ṣóhùn mi kì í jọ́ lọ́mọkùnrin àmì mi mo mọ̀kọ́ tójú mi rí nígbà tẹ́gùn lóyún àkọ́kọ́. àyè náà ni mò ń tẹ̀. Oh, eh, ṣé kí n fúnra mi kí n bẹ̀rẹ̀ kí n mú ṣé kí n sórí kodò kí orí ọmọ kó wá sílẹ̀ kí itọ́ sápọ̀ ọmọ lórí àbí. it's okay it's okay. ọmọ méjèèjì ọmọ méjèèjì ni kò fi máa bá a dá tó bá tún jábọ̀ mi ní wá o tó bá tún jábọ̀ mi ní wá o. wọ́n náà. kí ló tún dé kí ló fẹ́ kí ló tún fẹ́. ọlọ́run bá fún obìnrin máa pa first born first born first born ah this girl is going to kill you someday wọ́n là ń bá tẹ́ bá o just ordinary kìnnìkan shit. kí mo dẹ̀ ló ń sùn ní mi òórùn sùn dẹ̀ ń sùn ṣó fẹ́ báyìí sìn. má bínú ẹ̀bùn ṣùgbọ́n pé èmi máa lọ síbi iṣẹ́ láàárọ̀ la ṣòye ń sìn àti wà ní two thirty already ṣòye ẹ kí mi sùn díẹ̀. ẹ o máa lọ bí ṣe ṣe bọ́mọ tiẹ̀ náà ni kò jẹ́ kí n sùn báyìí. ẹni tó kẹ máa ń bínú. ìmọ̀ mi ṣe máa sùn wá kí n. kọjú báyìí kọjú síbẹ̀ yẹn. yá mú kìlọ̀ yìí mú kìlọ̀ yìí sí báyìí wọ́n mú sí báyìí Akin Akin Akin Akin ní ọjọ́ ló ń sún lórí burúkú ló ń sún ìdá irú orí burúkú ló ń sún ìyàwó ẹ̀ ọ̀sùn ọmọ ẹ̀ ọ̀sùn ó dẹ̀ ń sùn bá ń gbẹ́sẹ̀ mi jà lẹ́sẹ̀ ń ro mi. tí wàá mi ò mọ́. bá ń gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ Okay. Okay. sùn Okay. wá lẹ́ràn ni mi ò Okay. náà. okay lókè bá ti di five lọ pé bí tètè máa ń pa mi kó bá mi ṣe breakfast ní please ọ̀rọ̀ máa lè lo àwọn oògùn mi then kúlà tó ra yẹn kó bá ń ṣe lunch sílẹ̀ sílẹ̀ ọ̀rọ̀ àmọ́ òkú tó bá jẹ́ láti ibi iṣẹ́ dídá nìkan ló kọ́ máa ń ṣe. yíyí yìí sí mi then. Um, àwọn ọ̀dàwọ̀ ẹ̀mí tí mo soak sí bathroom yẹn tí wàá bá mi fọ láàárọ̀ kó tó lọ bíṣẹ́. Hmm, mi ò lè fọ ọ̀dàwọ̀ kí n tó lọ torí wọ̀ ó pọ̀ tó dájọ́ síbẹ̀ yẹn mi ò lè fọ mi bá dé láti bíṣẹ́ mo lè tíra kí n fọ mi ò lè fọ fọ náà. bọ mi ṣe kó bá mi táyà di kitchen àti living room yẹn jùmọ̀ àlejò lè wáyọ̀ wá. kí n tó tún lọ bíṣẹ́. náà tálejò bá lọ wá nǹkan tó bá sí ilé wà á tètè dìde bíi four ẹ̀bùn consider the fact pé ó ti pé bíi four days mi ò sùn mọ́jú ibi iṣẹ́ nìkan ni mo ti máa ń rọrùn sùn díẹ̀ díẹ̀ lọ́rùn wọn kò dẹ̀ máa tó gbé ni and that's not fair at work ẹ má consider mi náà please ẹsẹ̀ ni mo gbé sọ wọ́n sìn lóru gangan consider mi náà ọmọ fọlọ́run bá bẹ̀ jọ. bọ́ ọmọ ẹ ní èmi náà kọ́ ọmọ ẹ náà jẹ́ ọ̀rọ̀. mo ti gbọ́ aláwọ̀ aṣọ ẹ̀ láyọ̀. láti kẹ́sọ̀rọ̀ ìgbéyàwó wa ọ̀bùn báyà lọ́dọ̀ mi ò wẹ̀ torí. ṣẹ́gun fẹ́ pa mí ni títún ní gbogbo eléyìí sí i mo ṣe fẹ́ gbogbo tọ́ílẹ̀tì tán ni apupu ní tọ́ílẹ̀tì kan a clean up ní tọ́ílẹ̀tì kejì a lọ sókè a drop pant. sísan fẹ́ o sísan fẹ́ o. ọ̀bùn rádaràda ní rẹ̀ rù wá fi juwọ́ lé. ẹni ṣe lẹ́dẹ̀ owó rẹ̀ èlé kò o. As your girlfriend. di sójà kan sójà gbó o ma bá a padà jájó ẹ lójú wèé ọ̀bùn radarada ó jẹ́ ya àtẹ́rọ̀ rẹ̀ pa o. má mi, mí pa mí yé ó bá mi má para rẹ̀ ẹ̀tẹ́ ń bọ́ sórí greeting greeting greeting ìyàwó lé o ọ̀bùn radarada ní ẹrù abíjú wọlé ẹni ṣẹlẹ́dẹ̀ lẹ́sàn owó rẹ̀ èlé fún lọ́wọ́ ọ̀bùn radarada ní ẹrù abíjú wọlé ẹni ṣe lẹ́dẹ̀ lẹ́ṣọ̀ owó rẹ̀ èlé fún náà. Akin. Akin! Ah, kí ló dé? gbogbo ọdún mọ́sálá tààrọ̀ ògbọ́. so sorry má bínú bàdé mi òun ti tó bí ọjọ́ mélòó kan tí mo ti fojú kan mi honestly. kí ló dé wọn ni kò máa sùn. ẹ oṣù fún àtúnbí ìyá yìí náà ni ìyá yìí náà ni mi mọ̀ bóyá tóbi ní bá lóyún gbogbo ara ló fi ń lóyún mi tí ò bá wọ́ sápálẹ̀ àwọ̀ sẹ̀sẹ̀ tí ò bá wọ́ sẹ̀sẹ̀ àwọ̀ sórí tí ò bá wọ́ sórí àwọ̀ sítan I'm just tired. <laughs> ẹ wo ó máa rí bẹ́ẹ̀ ń gbà mí ara rẹ̀ yàtọ̀ sí ara ó máa dúpẹ́ tiẹ̀ obìnrin mi ti wá lóyún báyìí láti point of conception tó máa fi deliver problem ni wọ́n máa bá gbé wọ́n máa bá sọ ni. it's really affecting me ó sì dẹ̀ méjì tọ́gà mi fún mi kórè because i'm not up and doing. ìdáríkè bẹ́ẹ̀ ṣe gbọ́mọdọ̀. ọmọdọ̀ níta ah, ah. gba last time ọmọ bó ṣe kú ni ó sá lọ ni pátápátá in fact tí bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ àlè sọ pé báyìí ló wà àwọn òbí ẹ̀ bá mi bá wà láwọn ọkọ ẹ̀ kó dàbí pé later wọ́n lè trace níbì kan yà mo lọ ṣe dákẹ́ then couple with the fact pé ìwà burúkú táwọn ọmọ ọ̀dọ̀ tó bá gbà ń sìn máa ń wò wá kidnap ọmọ nílé wá gbé lọ mi ò lè tọ́ ìpẹ́ lọ́mọ mi ah, ó bẹ́tà kí n rọ́jú kí n máa fara mọ́ kí n máa fara dà bẹ́ẹ̀. wàá gba tiẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́. Ah, hello everyone kí n máa bọ̀ níbi tí báwo òyìn kọ ẹ̀ ah ah ok mò ń bọ̀ sí mò ń Ma, ma, máa bọ̀ right away go just sit down níbi tó wà yín Ma, move around kó má lọ ṣubú o ṣùgbọ́n ṣáà rà jókòó àwọn ọ̀bọ̀dá ìrọ̀lẹ́ rẹ̀ màá máa bọ̀ nílé yes yes. Thank you ṣé gbogbo nǹkan tójú mi máa wá rí leléyìí irọ́ hmm. kò ń ṣe èmi máa bímúlé a máa ṣẹ́ oyún yẹn ni. a lè ṣe oyún yẹn o. Ah, ah, kí ni tó sọ̀rọ̀ báyìí náà ṣé bébí mo níyàwó mo ní mo fẹ́ kẹ́ ṣẹ́ ah, ẹ láti ṣóyún yìí ni mẹ́. fine mo kó wọn ló níyàwó ẹ wọ́n ta bá oyún yẹn ó léwu gan kí ni. okay just listen to me first lẹ́yìn ọmọ tó wà nù ẹ̀yẹn possibility pé o tún máa bí ọmọ mi is zero a sì di tiwa nù ẹnìkan ni. second tí a bá ṣe mistake tí a tán pa pẹ̀lú oyún yẹn olùkọ́ tèmi wí ó lè má bẹ́ẹ̀ lọ. yes any error on my part ó lè kú lọ. Ah! mo gbé mo rúgùn mo dárùn kí ni mo fẹ́ ṣe báyìí. yéé. oh. Uh, I understand how you feel. You can't. Besides, ṣebí o kò complain Be ọ̀bùn àbí kíní kan ló sọ fún mi àbí iye ò tó nǹkan tí o máa torí sọ pé o fẹ́ kó bímọ náà. Kì í ṣàǹṣe pé bí a tó bá lóyún eh, owó wọlé fún ẹ mọ́ contract wọlé mọ́ iṣẹ́ ò lọ déédéé mọ́. It doesn't affect your your, your progress or in any in any in any form. So that way ìyẹn nìkan ni you can manage that. Besides, ẹ mélòó ni oṣù mẹ́sàn-án ṣe máa pé. Ó ṣì kù bí oṣù méje má jẹ́ ká tọ́ra wa more than seven months. Ah o bá mi gbélé pàdé mi mi mọ̀ nǹkan mi rí i know what i'm saying. wíwá i know what i'm saying. my friend it's a cross you have to carry it. Ah. Akeem mi ò lè dá ẹdá ọ̀rọ̀ tó wà lẹ́yìn torí mo mọ̀ pé ohun tó bá ti dé bójú ó di dandan kó dé bá ẹ ṣe owó yẹn pa màmí ó jọ báwa méjèèjì ó jọ bèmí àti nínú. kí ló wá fẹ́ kí n ṣe gbọ̀ngàn báyìí ṣe ṣe ẹ mọ̀ pé ọmọ ọ̀dọ̀ ṣòro gbà mo fẹ́ kẹ́ jọ torí ọlọ́run ọba ẹ yọ̀ǹda ìyàbọ̀ ọmọ ọ̀dọ̀ yín fún mi kó máa tẹ̀lé mi lọ́kọ́ máa lọ bá mi tọ́jú ẹ̀bùn ṣe mọ̀ pé ọmọ ọ̀dọ̀ ṣòro gbà ń sìn ẹni tí mi ò mọwọ́ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìbá gbèsè lé nǹkan mi lè tún ṣẹlẹ̀ kó tó dá mi lójú pé ìyàbọ̀ kábíyèmí ṣé bí wọ́n mọ̀ pé ìyàbọ̀ ló ń tọ́jú ìrìn náà mo fẹ́ gbégbá mo fẹ́ gbá gbogbo ń nì báwo ni kì í ṣe wá sí. ok ok mo tún rọ kankan best solution dẹ̀ ni ó máa wà alright gan kò ní ní lára kò dẹ̀ ní lèmi náà lára rárá ẹ jẹ́ kí n kúkú gbé ẹ̀bùn wá bí báyìí ṣé ti understand nísìn so tẹ́bùn bá ti dé bí báyìí ìyàbọ̀ alẹ́ àtẹ̀ sẹ́yìn a máa ẹ̀bùn. ìyàwó ẹ̀ kó máa bọ̀ mí. àní ríbi lógo ọlọ́run kí wọ́n máa gbé ìyàwó tẹ kó máa gbé bọ̀ mí bá kí ìyàbọ̀ máa tọ́jú àwa méjèèjì àbí bẹ́ẹ̀ kọ́. very good idea. lọ́dọ̀ ti ẹni best solution ó mọ tó ṣẹlẹ̀ èmi á yàn lè fi ìyàbọ̀ fún ẹ fún màá yàn dẹ̀ fún ẹ wọn bá tí bá lè ṣe máa máa ṣe nínú ilé yìí mo ti gbà gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ pé ẹ má jò wá bí ẹ má jò wá bí ẹ jò ọlọ́run mo fi bèèrè ìyàbọ̀ ìyàbọ̀ ah ọmọ burúkú ni òun ló kébé tó bá dàsìkò tó fẹ́ ṣe mí léṣe bó ṣe máa ṣe ìyàbọ̀. ẹni ẹni ṣẹlẹ̀ dẹ̀lẹ́ṣù owó rẹ̀ èlé fún náà adára lóde mama dára inú ilé àwíyá fọ́. kí ni ìtumọ̀ eléyìí kí ni ìtumọ̀ nǹkan tó ń ṣe mí báyìí náà. kí ló mi ṣé bí ọmọ ẹ ló sọ fún mi pé òun fẹ́ pò mo dẹ̀ decide pé instead of kí n máa lọ kí n máa bọ̀ bí ilẹ̀kẹ̀dì pẹ̀lú condition mi kí kúkú gbé pọtí ẹ̀ wá síbi báyìí kó ṣe nǹkan tó máa ṣe and kó ṣe pé bóyá mo mọ̀ mọ́ akọ̀wé ní àtẹ̀jọ́ hòtẹ́ẹ̀lì gbàgbé ni mo dẹ̀ gbàgbé ẹ̀. dákẹ́ dáhùn kí ló ń sọ tí ò dùn lẹ́nu ẹ̀ náà ah, kó mú ọmọ ẹ lọ sí toilet lọ pù ó lè dìde ó sọ wípé shit kan ṣẹlẹ̀ kí ni kí ni gbogbo ẹ tó bá yẹ pé mò ń bọ̀ pọ̀ láwọn àlejò tó important ńkọ́. kí ló mean pé tó bá ń bọ̀ pọ̀ láàlejò tó bá ń bọ̀ pọ̀ láàlejò bọ̀ pọ̀ láàlejò ẹ̀ nìyà nígbà tí wọn náà ń kọ́ lè ṣó consider ìpò máa fẹ́ yàwó ìyàwó ẹ̀ máa lóyún ni àbúrò bí ó yí sí fẹ́mi náà nínú condition mi ni ah ẹ̀ àwọn dẹ̀nà àwọn àlejò ẹ̀ tí wọ́n bọ̀ wọ́n ọ̀nà mọ́nu lé wọn ni àbáwọn náà kì í bù. Ìyábọ̀ ìjọ má bínú jàre pé mi kì í ẹ̀ ń gbà ètò wọlé. yes ma. ọ̀sán lè bá mi gbé ọmọ yẹn then gbé báàgì gbé dání náà at the same time you just talk to someone so why should you go to the next. má bínú ìyàwó ara ṣe tí wàá bá mi ṣe náà ni ìjọba mi rọjò tó ti gbọ́ ọmọ ọ̀sán lẹ́sìn lọ́ra. Gbàgbà bí sójà kan sójà gbó. Ó má bá a padà jágbó ẹ lójú wèé. Ó má padà jágbó ẹ lójú. Ọ̀bùn rádaràda ó jẹ́ ìyá àtẹ́rọ̀ rẹ̀ pa wọ́n. bàbá tó bá bá mi lè ó bá ti má para rẹ̀. báwo ni báwo yìí. ah stressful bọ̀ adúpẹ́ fọlọ́run. school ńkọ́. school wa ṣé dára lábẹ́yìn ara lé náà. adúpẹ́ fọlọ́run. Um, ẹ̀gbọ́n mi àtọkọ wọn kọ́. ọ̀gá ti lọ síbi iṣẹ́ àǹtí ń dẹ̀ lọ sí hospital. hospital. Mm, fún antenatal. Eh! àǹtí mi ti lóyún ah mo dáràn mo ṣì rìn mo ṣì lé wá ìyábọ̀ tó eré ni àbòtò àǹtí mi ti lóyún. wọ́n ti lóyún seriously. ah tàbí ní kí n wálé tàbí ní kí owó tán lọ́wọ́ mi báyìí tí mo ṣe fẹ́ wálé wá gbowó lọ́wọ́ àǹtí mi eh! mo dáràn. ìyàbọ̀ yẹ ẹ má wọ̀rẹ́ gbogbo àkókò jọ kópa kò ní pẹ́ tán ẹ má wọ̀rẹ́. ó bá di má para rẹ̀ ẹ̀tẹ́ ń bọ́ sórí rethink rethink rethink ìyàwó lé o ọ̀bùn radarada ní rẹrù wá fi jú wọlé. Yeah, you are okay, Abi. Yeah, I feel much better. Because I'm not losing, Abi. Oh, okay. Um, so yeah, you can go now. Everything, I teach everything, everything. You are okay. Yeah, I'll just talk to your husband. Bye, girl. Oh, my bag. Yeah. Ah, ẹjọ bá mi bẹ. Eh, oh. Ẹ ọgbìn. Yeah. Adúgbòlẹ̀ rẹ̀ ní bá No no no no, màmá no say? màmá no, màmá don't stop, we are done. Yeah, kárílé ká má lè wọ ká dẹ̀gbọ́dẹ ká rẹwà àánú ṣe níyàwó lé káríṣẹ́ lẹ̀ ká má ṣe lọ́lẹ̀ ìyàwó kérò rẹ pa o ìyàwó kérò rẹ pa ìyàwó lé o iṣẹ́ lè di ṣíṣe ni dandan ṣàníyàn o ẹ ó jẹ́ rọra kó má ba ẹ afẹ́rù rẹ̀ iṣẹ́ lómi ọ̀bùn ràdàràdà nírẹ̀rù àbíjú wọlé o ẹni ṣẹlẹ̀ dẹ́lẹ́ṣọ́ o hmm. ọ̀bùn ràdàràdà nírẹ̀rù àbíjú wọlé ẹni ṣẹlẹ̀ dẹ́lẹ́ṣọ́ owó rẹ̀ èlé fún náà. obìnrin àgbẹ̀wò wúmà tó pàdé lọ́nà ọ̀sẹ̀ tó jáde yẹn. èèyàn kó múra wọn nínú hospital yìí ṣé orí wọn yẹn lazy ẹ̀ eh? torí gbogbo àwọn patient ẹgbẹ́ tó wà nínú reception ó ti fẹ́ ya so pa wọn ó ṣe to the extent pé ó tún láwọn tí òun rí ọmọ wọn ṣe bí irun gbogbo nurses ó ti fi ṣe pa wọn wọn ṣe ń gbómi nọ́mbà gbé orí ẹ ń gbé ọrùn ẹ báyìí mr tọpẹ ń lè dúró bí. tí wọ́n tí wọ́n níbí lọ́wọ́. I'm sorry about that. ẹ jẹ́ bá mi sọ fún nọ́ọ̀sì náà kó bá mi send cleaners lẹ́jọ́. rúbúlé bàbá oníkàlẹ́ ń jà á àgbáyádì ṣubúra rẹ o apaniyanpani o ló bọ́. as your mate kárílé ká má lè wọ̀ ká dẹ̀ dóde ká rẹwà abẹ́ òwe àánú ṣe ìyàwó lè rí kárí ṣẹlẹ̀ ká má ṣe lọ́lẹ̀ ìyàwó kérò rẹ̀ pa òwe. kí n bá yín da ìtọ́nà àǹtí mi àǹtí mi ò jẹ́ yìí ni ẹlòmíì ò lè bá mi try ẹ̀ kémi bá yín da ìtọ́nà. bóyè bóyè. Ìyábọ̀! Ìyábọ̀! Wá kí ló ń ṣe? Mo ti ń bọ̀ mọ́. Mo ti ń bọ̀ mọ́. Mo ń fọṣọ lọ́wọ́ ni mà. Ṣé bí ẹ̀fọ́ tó ṣá? Ó sì pọ̀ díẹ̀ mà. Mo fi yẹn lẹ̀ nà. Wọ́n sáré bá mi lọ sí yàrá mi. Tó dá kí mi ò fẹ́ dé mi lè fẹ́ wàhálà nírọ̀lẹ́. Mo ṣẹ̀ṣẹ̀ rántí ń sìn ni. Mo lo toilet mo lè gbàgbé láti flush so kó bá mi lọ flush toilet yẹn kó lè bá mi ok ma. má bàa yẹn yẹn méjì. gbà gbà ń dá tọ́ ìlú kó bá mi fọ gbónú kẹ́kẹ́ ló ti ń yọ. lóde ìyàwó àgbà ọ̀bùn. Ah. hello dọ́kì ṣé wà ok báwo ni díẹ̀. ẹ á dúpẹ́ fọlọ́. Uh, mo ṣe ń délé ni honestly n ti bọ́ lẹ́nu mọ́tò pàápàá um, mo lọ drop tẹ́ni ọlá sọ́dọ̀ mọ́ mi wàhálà yẹn ti pọ̀jù fọmọ ọ̀dọ̀ wa kò lè kó. ẹ wo eh, kìdẹ́sì yẹn ni mo ṣe torí pé ọ̀rọ̀ ìyàwó ẹ̀ ń fẹ́ bá ẹ sọ. Eh, ṣé kò le le rárá. o ní láti rí bí ìyàwó ẹ ṣe mess office mi up. everywhere in the hospital everybody dey complain. àwọn nurses complain my colleagues are complaining even àwọn tó ń jọba fanti nata gbogbo wọn complain. kí ló dé. wọ́n ní wọ́n ní ó so wọ́n ní ẹ ó tutọ́ síbi ó tutọ́ sọ̀hún ẹ ó bì síbi ó bì sọ̀hún ẹ tí wọ́n ní lágbájá ní kó wá gbé báyìí àárín kẹ́ni bá ń ró ìlú. i mean it's getting too much it's getting too much kì í ṣe pé ó dùn mí o akim but to save ourselves further embarrassment jẹ́ kí ìyàwó ẹ lọ rẹ́gísítà sí hospital mi tí ò bá ti fẹ́ ká jà. Hmm. ok ọ̀rẹ́ ọmọ ṣùgbọ́n má bínú torí ọlọ́run i'll do just that ẹ eh? má bínú. all right then ó dàbọ̀. Yeah. rádaràdà nílẹ̀ ẹ̀rọ àfijúwọlé o òṣòbíṣó ah. ẹni ṣẹlẹ̀ dẹ́lẹ́ṣọ́ o ọ̀bùn radarada ní rẹrù wá fíjú wọlé ẹni ṣẹlẹ̀ dẹ̀lẹ́ṣọ̀ owó rẹ̀ èlé fún náà. Ìyábọ̀ èmi ò láìkẹ́ irú eré wo ni ṣe fẹ́ kí gìrì mú mi. Gìrì ò lè mú Ìyábọ̀ àmọ́ ká má pààrọ̀ ààrẹ ti kun ó gbogbo ẹ ṣe sẹ́gìrì tó. Ẹ kúrò jàre mi ò mọ ẹ̀yin lẹ mọ̀ yẹn. Ẹ Ìyábọ̀ tí ẹ dúró náà kí ló ń ṣe ẹ náà látọjọ́ ìmú ti ń fojú sọ mo fara sọ mo gbogbo ẹ̀ sọ fún ẹ ṣó dìgbà tí bá lanu tí bá tó sọ fún ẹ pé mo nífẹ̀ẹ́ ni mo nífẹ̀ẹ́ gan-an yí mi lórí ó ń tọ̀nù orí mi upside down. ẹ̀yin nífẹ̀ẹ́ mi ẹ kúrò jàre irọ́ ńlá lẹ́yìn pa ẹ̀yin tó pẹ́ ní kanivẹ́sì. ìwé mélòó ń jẹ́rọ mi kà ṣé ẹ fẹ́ fi kátígórì yẹn wéra wọn ni kò ń ṣe kankan náà jàre kò ń ṣe kankan náà. fi ọ̀rọ̀ òwe kíkà fi sílẹ̀ sórí kó má kàwé ara gbàgbé ẹ̀ ṣé o mọ̀ pé ìfẹ́ borí ohun gbogbo ni mo nífẹ̀ẹ́ náà i love you so much mo nífẹ̀ẹ́. ẹ dúró ẹ dúró náà ẹ má yẹ ká tí lọ bẹ̀yẹn náà ṣebí ẹni pé nífẹ̀ẹ́ mi ẹ ẹ dẹ̀ rẹ́dì láti múnú mi dùn. anything just just tell me anything. ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ ṣe rí láti èmi lọ tẹ bá fẹ́ ká máa fẹ́ra wa gbogbo iṣẹ́ tí àǹtí yín bá rán mi gbogbo ẹ̀ pátápátá lè máa bá mi ṣe kíá <laughs> èmi náà ti nífẹ̀ẹ́ yín. as in sista mi wípé iṣẹ́ tó bá rún ẹ̀ àbí torí mo nífẹ̀ẹ́ kí n má bẹ́ẹ̀ ṣe. dùnà rán mi létí ṣé ìgbà tí mo dé ìbà ń sìn mo sọ fún ẹ pé mo nífẹ̀ẹ́. ẹ tọkọtọkọ ẹni ẹ nífẹ̀ẹ́ mi gan-an pé mi ni nọmba one. torí torí mi bá pè ní ó yẹ kí n lajú ó yá wèrè ni èmi nífẹ̀ẹ́ wọ̀ so torí pé mo wá tàn ẹ́ mo tàn ẹ́ mo kàn tàn ẹ́ pé mo nífẹ̀ẹ́ ń sìn ó wá fi mí sí condition àǹtí mi pé kọ́ máa rìn mí iṣẹ́ kí n wá dákú àbí kọ́ ṣí ìbáyìí. Eh, ẹ̀yin ò tẹ̀lé nǹkan kékeré péré la ní ẹ ṣe yẹn o. kò ń ṣe ara tó bá sọ̀rọ̀ kébí àmọ́ nífẹ̀ẹ́ káwọn abẹ́ ṣiṣẹ́ àǹtí mi ẹ kọ́ máa rán mi ṣe dé tòrutòru olóṣì o lè escape ẹ máa wọ condition tí wèrè fún mi náà àǹtí mi kò fẹ́ pa mí. àǹtí mi la fẹ́ kó yàn lè tó o kí tó ní pé mo ra body spray mo ra pep mo ra foodstuff and everything owó yẹn ti tó ó ti tàn. We ọ̀rẹ́ tiẹ̀ máa ń pa thirty thousand naira ò lè tó ẹ mú lọ sí sùkúl. irú oúnjẹ oúnjẹ pẹ̀pẹ̀ tí mo ní mo fẹ́ ní oúnjẹ ní fẹ́ẹ́ fi nà kóra kó sọ fún tó wà ẹ̀ náà ẹ̀ sàn. jọ́jà ni mo bí ìwà ìfẹ́ ni gbóná. bẹ́ẹ̀ ni ó gbóná dáadáa mọ́. ó yẹ eruku. ni ó yí dànù jáde ní ìwẹ̀lẹ́ ní ojú ti rọ̀ àǹtí me. ẹ ẹ ṣe kílẹ̀ sọ́ọ̀tún ẹ wẹ̀ wọlé ni ẹ máa wẹ̀ lánàá náà ṣe èso àwẹ̀ lẹ́yìn. ṣé ìwọ fọ́jú àbò fọ́tì o ò rí kójú rọ ni. àǹtí mi rọ ẹ gbọ́dọ̀ wẹ̀ ẹ ẹ ṣe ní wẹ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ ń jẹun ẹ̀ ń jẹun ẹ̀ ń ṣe wa ẹ lọ́wọ́ ẹja ẹ dìde kẹ lọ́wọ́ ẹ ká ká conclude. ṣé o mọ̀ pé odò máa ń bó tutù dé ni. tó ti máa lọ wẹ̀ To do òtútù àmọ́ òtútù àmọ́ oyún fine tójú bá lọ to máa ń múyàn but omi gbóná lónà bá yín gbé kaná kò ṣe kó ní ká fomi tútù wẹ̀ kí wọ́n á dẹ̀ ṣe ní wàá wẹ̀ ah, àǹtí mi ẹ dìde ẹ lọ wẹ̀ à. Ah. kékeré kí n gbóhùn àbí ayé jẹ́ pé ìjẹta lẹ ti wẹ̀ gbẹ̀yìn. ṣé mo wá rùn ni. àǹtí mi sọ pé ẹ̀rùn bọ̀ kò dáa. ẹ dìde ẹ ń jí làárọ̀ ẹ ń jẹun ẹ ń ṣoge má sọ pé ẹ ní wẹ̀ ah, ẹ má bínú wa dọ̀tí nìyẹn náà àṣà rẹ lómi tó lóyún àǹtí mi ẹ lọ ẹ dìde ẹ lọ wẹ̀. bí ọkọ mi sọ fẹ́ fún mi ọkọ yín lè máa sọ fún yín pé ọkọ yín àtọkọ yín kọmí àtọkọ yín nìfẹ́ sọ àbúrò ah, yín náà la lè so tọrọ ẹ dìde ẹ lọ wẹ àǹtí mi ẹ lọ wẹ ah. ìdíjẹ tá tí mo sọ pé ẹwẹ nínú kókó ẹwẹ nírọ̀lẹ́ jẹta bàálẹ̀ jẹta àárọ̀ ní ìkọba agun mẹ́fà lẹ ti wẹ adẹ adẹ amúmọ múmọ nǹkan mú bọ tọkọ yín sọ fún yín náà kẹlọ wẹ náà náà fọsí yín kẹwẹ ni ètò à ń sọ ẹ wíyá wà sọ tìgún rẹ tá a sọ pé ẹni wẹ. lọ sí bí sílẹ̀ jáde mo lẹ́sẹ̀ mi wú mi lè dìde nílẹ̀ yìí dùn mí nílẹ̀ jáde òtútù dẹ̀ mú àti mi ẹ wá wẹ̀ ẹ máa wẹ̀ ní gbọ́dọ̀ wẹ̀. bí yóò bá wẹ̀ wẹ̀wẹ̀ ara máa ṣá. ẹni iṣẹ́ lẹ́dẹ̀ lẹ́ṣọ̀ owó rẹ̀ èlé fún náà. mo fẹ́ bèrè question kan lọ́wọ́ kí ló ṣe fún mi ìwà gangan dókítà ọ̀rẹ́ mi kí ni nǹkan tó ṣe fún gangan tó fi ń láti máa pè mí pé kí n wá gbé ẹ pé kí n lọ rẹ́gísítà ẹ sí ibòmí bó mo lè tẹ̀kẹ́ ẹ kí ni nǹkan tó ṣe lẹ gangan àwọn sì tún ta ọmọ. ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn lọ́kọ̀ ẹ̀ náà mo ní mọ̀ ẹ́ tì èèyàn kí n ní gíńdé kó má mọ̀ èso ẹ̀ kí ni nǹkan tó ṣe fún gangan just tell me not really, but I didn't do anything much. Um, the only thing I mo rántí ni wípé ìgbà tí mo lọ rí wọn. ó ṣàmọ̀ pé because of the pregnancy ìtọ́ máa my kọ̀ wá sí mi and bí tí mo ṣe pọ̀ lẹ́nu mi mi ṣáà lè máa sọ̀rọ̀ um, so mo wá ní ọmọ um, handkerchief tó wà lórí mi kí n tutọ́ sí apparently àṣẹ tíṣù tó wà lọ́wọ́ mi not handkerchief and mo ti tutọ́ sí tẹ́lẹ̀ so ó ti wẹ̀ tó wá táìmù tí màá fi tutọ́ ẹnu mi sí ó kọ ó leak so lára ẹ̀kọ́ jà sórí fáà tó wà ní um, orí tébù wọn and I, I did apologize and mo dẹ̀ fáṣọ mi mo fi nù. ṣé o ti tán. àyìnlá tẹ̀sẹ̀ tó mọ̀kọ́ mọ̀ kó tó ṣẹlẹ̀ ni pé. ṣùgbọ́n ibi tá a ti ń sọ̀rọ̀ lọ ó dà pé èso ń gbọ̀n mi hmm? but you know I tried not to but maybe because of the baby mi ò lè control ara mi mọ́ tó mo ṣáà ṣùgbọ́n mo dẹ̀ so and it was very quiet and silent and well èso tó ń wọ̀ ni so everywhere was really stuck mo dey apologize and èmi gangan ni mo own up fún mo sọ fún ọmọ ní àdókòtò ẹ má bínú ẹ jọ i did fat you know kì í ṣe kó bóyá wọn sọ pé ta ló sọ ta ló sọ abẹ́ni tèmi gbọ́dọ̀ look ni mo ṣẹ̀ṣẹ̀ tó ń sìn ni and apparently mo kọ̀ rò pé ọ̀sìn tẹ́ pé mo so maybe um, pool might be coming maybe i needed to go and pool so mo lè sọ fún ẹ pé mo fẹ́ lọ lo toilet wọn tó wà ní ìta tí gbogbo patient máa ń lò láti lọ toilet wọ́n lè ní no no no no use my toilet the toilet in my office mo dẹ̀ dé toilet wọn mo pù apparently my god this is your baby god I can't. ṣe pù tó máa ò lè lè pé pù yẹn so much that ebi bẹ̀rẹ̀ sí ní me. mi ká ní mo one more second Maybe ni mo máa Yeah, ní ẹ̀dẹ̀ ló máa bá ju torí máa mẹ́ta ara up so I'm going to bọ́ta ni kí kí tó apparently I, forgot to flush the toilet. Hmm? o gbàgbé láti flush. What's my fault? Your own poo. No, no, no, no, that wasn't my poo. Whose poo? It's your baby's poo, Akin. You know my poo don't stink. That's just tí mo ti ní yín But the thing is, don't look at the poo. Ẹ ẹ bọ̀, sleep. Let's just sleep. Sorry. No, you don't need to be. Let us just sleep. Bẹ́lẹ̀ fowó rẹ́jí kì í tún fowó ra yàgò. Ọ̀bùn radarada yẹ ó máa lọ. Ọ̀bùn radarada ní ìbẹ̀rù àfijú wọlé. Ẹni rẹ̀ lẹ́dẹ̀ lẹ́sọ̀, owó rẹ̀ èlé fúnná o. Ọ̀bùn radarada ní ìbẹ̀rù àfijú wọlé. Ẹni rẹ̀ ọmọ ẹ ti wọ́ síbi lẹ́sẹ̀ ọmọ ẹ ti wọ́ síbi lẹ́sẹ̀. ó bá mi wọ bá mi wọ tó bá lè bá mi wọ màá sùn. báwo a sùn mi. mo máa gbọ́dọ̀ bí sójà kan sójà gbọ́ mo máa bá a padà jágbó ẹ lójú rèé. Akim, rádaràda ó jẹ́ yá àtẹ́rò rẹ̀ pa pápá ní bàbá rẹ̀ ó bá di bàbá rẹ̀ ètè ń bọ̀ sórí. Akin má tilẹ̀kùn má tilẹ̀kùn má tilẹ̀kùn má tilẹ̀kùn bá ń bọ̀. Akin kò sáré ní ojú ọ̀ ẹni ṣẹlẹ́dẹ̀ lẹ́ṣọ̀ọ́ owó rẹ̀ èlé fún náà.

ẹ̀bùn ọmọ ti wọ́ sí eré àẹsẹ̀ wàá bá wọ ó lè rọrùn sùn. sọ ṣe bí ilé ṣẹṣẹ oṣù ni. àbọ̀ ṣé nǹkan ṣe ẹni àníkù wa lọ bá wọ ẹsẹ̀ ọmọ tó wà náà ti wọ́ sẹ́sẹ̀ bá wọ kó fi rọrùn sùn. mo ti gbọ́ ẹjẹ́ nǹkan sáré sùn bẹ́ẹ̀ máa ń. ìyàbọ̀. ó ti lọ. dáadáa dáadáa dáadáa kó lọ bá ṣe kí n dà wọ́n. ó ti bàjẹ́ òun jù. Dúbúlé bàbá oní kàlẹ́ndà. Àbáyádì sùfúrà rẹ o. Pápá mi má pa mí o, ṣùgbọ́n. Kárílé ká má lè wọ̀, ká dẹ̀gbóde ká rẹwà. Àánú ṣe níyàwó lé. Káríṣẹ́lẹ̀ ká má ṣe lọ́lẹ́ ìyàwó tèrò rẹ pa o. ìyàwó tèrò rẹ pa. ìyàwó lé o. iṣẹ́ lè di ṣíṣe ni dandan ṣàníyàn o. àti òde fẹ́. ẹ̀ẹ́ òde rọra kan má ba ẹ afẹ́rù rẹ ṣẹ́ lómi ọ̀bùn rádaràdà nírẹ̀rù àfínjú wọlé o. ṣe rí kí ló wá rí èṣù ni ó yẹ ọmọ ọ̀dọ̀ yàbọ̀ ọmọ ọ̀dọ̀ yàbọ̀ ọmọ ọ̀dọ̀ èṣù ni. ṣe wọ́n sọ̀rọ̀ ìyá olúburúkú òun ìyá olóhùn ni òun sùn yẹn ah, ah. ó dẹ̀ ó wà ní yàrá mi ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ọrùn ìyá èmi sùn ó dẹ̀ ọrùn ló jàtijàti wo nìyẹn. mi sùn máa. ó sùn ta ló wà ọrùn mi. bóyá lẹ́kẹ̀jì mi. lẹ́kẹ̀jì jàtijàti wo ló sì sùn. jọ wọ ẹ̀yìn fún mi dàdé mo ní kó wọ ẹ̀yìn ọlẹ́ òṣì iṣẹ́ bí lè ló ń ṣe nulẹ̀ yìí. òbí yóò yí nígbà tá kí n tó fẹ́ yẹn tó fún yàn lómi ò lè wọ kò lè báyọ̀ wẹ̀yìn ìwọ ta tún sanwó fún òtún lè wẹ̀yìn jọ wẹ̀yìn fún mi dáadáa kó jẹ́ kí n rọrùn fún dáadáa tó máa pẹ́ yìí sí i. mo tún wọ̀ máa. irú òun wo nìyàbọ̀ wá sí ìyàbọ̀ ìyàbọ̀. kí ló wá ṣe ń bíbá ìlú ò lọ sí ọ̀dọ̀ yìí. nínú wo ìtàn tí ó lọ́nà jẹjẹ sí lọ rárá ṣé gbogbo ọ̀rọ̀ báyìí ni mo rí. ṣé tílẹ̀ fi mọ́ mi ò wojú kò rú rárá rárá bọ́dá kí n gan wọn sínú yàrá wọn mọ́ inú yàrá mi lọ́ máa ń sùn èmi ni máa ń sùn ti wọn bí kí bá wọn wẹsẹ̀ ọ ní ọmọ bọ́sẹ̀sẹ̀ àbí ọmọ wọn máa hàngì síbi ọrùn àbí hàngì síbi ẹ̀yìn àbí hàngì síbi apá àbí ìtọ̀ ibẹ̀ ni máa ń mọ́ ṣáàdìwọ́jú ẹ̀wò tí mo sùn láago márùn ebi kò ní sùn ewu ti sùn mi ó ti sùn mi mi rọrùn sùn mọ́ látọjọ́ tí mo ti débẹ̀ yẹn màá máa ṣiṣẹ́ máa gbélé máa gbàgbọ́ máa ní mi tún ní sùn lóru ewu èmi ọlọ́mọ o èmi ọlọ́mọ mi. ìyàbọ̀ ìjọ ọkọ rẹ̀ mo fi ìfún ẹ mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ṣó ti gbọ́ torí ọlọ́run mo fi bẹ̀ẹ́ má fi mi ò lọ́mọ yẹn sí o ó máa lọ ọ̀rọ̀ mi ò lọ bẹ́ẹ̀ ni ó máa lọ ṣùgbọ́n o mọ̀ fi ń dẹ lójú pé ìjọ tó bá ti bí ọmọ inú ẹ̀yìn báyìí láti ọsítù báyìí ló máa gbàgbé inú ilé yìí ó tún lọ sọ́dọ̀ wọn mọ́. mo fi bí kí kú nìyẹn ọjọ́ tó bá fi mọ́ra ó ṣe kú ìfẹ́. lọ ti ń pe fóònù ẹ̀ báyìí èmi ni màmá gbẹ̀mọ́ ni mo wọ́n iṣẹ́ tó ti gbọ́. ràdàràdà nílẹ̀ ro àfíjú wọlé o kò sóbi ṣòro ẹni ṣẹlẹ̀ dẹ́lẹ̀ ṣòro. ọkùn ràdàràdà nílẹ̀ ro àfíjú wọlé ẹni ṣẹlẹ̀ dẹ́lẹ̀ ṣòro. owó tí ẹ̀ fà ń pa ìjà tó lọ. ṣé ìṣepò ti rẹ gbogbo ẹ̀ sómi. ó kọ ẹyọ kọ mà. Ah! ó ti ẹ̀ dá òun ti tún gbogbo lẹ́yìn tí kò sí báńkì kankan tí mo lè wọlé ni sáré bá mi lọ mẹ́yọ̀ kan tó o ti fi tòmí wa. mà ṣe rí ẹyọ kan yẹn òun ló dé tìjú ni gbogbo àwọn pàǹtí yẹn wa. ṣé wọ́n lo wàá rẹ̀ ló wọ̀ sí mi ṣùgbọ́n èmi ni mo wọ̀ ṣó ń rùn ni. jọ lọ mú pàǹtí wá fún mi jàre. nira nù ó dẹ̀ bá sọ bẹ́ẹ̀ ni pé òun mọ tó bá ṣàtì ń bọ̀ kó mú tíṣù kó ra ara pẹ̀pẹ̀ ní mo fẹ́ ṣe píríọ̀dù ẹ̀ máa tẹ̀lé lórí kí n tó wọ̀. dá mi lóhùn kọ́ lọ́mú kan á fún mi jáde kó tó máa gbọ́ bí lẹ̀kẹ̀ dì í dẹ̀ wá bíbá jáde ìyàbọ̀. ó máa bá mi dé ọ̀dọ̀ ọ̀rẹ́ mi Juliet àkọ́tà yẹn bá mi stroll débẹ̀ fẹ́rẹ̀ bá mi gba nọ́mbà kan lọ́wọ́ ẹ̀. ma ibẹ̀ yẹn jì má èmi fìpò yẹ kí n tẹ wọ bóyá ọ̀kadà kí n débẹ̀ sódà ó má lè yá mi. ó lè rìn láàbí ẹ gbowó ọ̀kadà súnmọ́ mi kó wá gbowó ọ̀kadà. ẹ ẹ má jẹ́ súnmọ́ ma ma sáré lọ mo ò ní pẹ́ dé ma mo ò ní pẹ́ dé. wá ní bá jáde ọ̀lẹ́ òṣì. abirùn mi ní jáwé lẹ́nu yìí o. ẹ má bínú mo ti bá yín dáná mo ti ro àmàlà àtẹ̀fọ́ mà. ṣé mo sọ pé mo fẹ́ jẹ àmàlà àtẹ̀fọ́ yìí o ṣé o bí mi pé kí ni mo máa jẹ wọ́n lọ́wọ́ máa pàṣẹ oúnjẹ fún mi àbí wọ́n bá mi ṣe rice white rice pẹ̀lẹ́ ní òdò sí. Oh, bọ́sá yìí ló sọ̀rọ̀ Juliet sí iná wọ́n ti dé kó agbé rice kan ní ìlú ìlànà. dem bó pàṣẹ ẹ̀ bọ̀ sí yìí o. ọ̀bùn dáadáa ó jẹ́ yá àtẹ̀rọ̀ rẹ̀ pàmò bá mi má bá mi

ọ̀bùn radarada ẹni ṣẹlẹ̀dẹ̀ lẹ́ṣọ̀ owó rẹ̀ èmi fún ọ ọ̀bùn radarada ní ìbẹ̀rù abíjú wọlé ẹni abẹ́ òbẹ̀rù ẹni ṣẹlẹ̀dẹ̀ lẹ́ṣọ̀ owó rẹ̀ èmi fún ọ. adára lóde mama dára sóhun ìdúró ìyàwó àwíyá fọ́ mo ní wọn ò ní gbọ́ tó máa jẹ́ ògbọ́n wọ̀. ilé àti nkẹ́sọ̀ lóde ìyàwó àgbà ọ̀bùn lọ́dọ̀ mi ọ̀bùn máa yá lọ́dọ̀ mi lélẹ̀ fowó rẹ kìkì tún fowó ra yàgò àbí báwo ọ̀bùn rádaràda kẹ́ ò máa lọ kẹrù rẹ gbẹrù gbẹrù. ọ̀bùn radarada ní bẹ̀rù àfijù wọlé. ọ̀bùn radarada ní bẹ̀rù àfijù wọlé. ẹni rẹ lẹ́dẹ̀ lẹ́sùn owó rẹ̀ èlé fún náà. ẹ̀wọ̀n rẹ̀ èlé fún náà tó mọ̀. radarada ní bẹ̀rù àfijù wọlé. àjà padà síbi ètò ẹ̀dọ́. ẹni ṣe lẹ́dẹ̀ lẹ́sùn owó rẹ̀ èlé fún náà. owó rẹ̀ èlé fún náà. As your girlfriend. má gbọ́dọ̀ bí sójà kan. yàbọ̀ gbọ́dọ̀ lọ. ẹ wo mo kàn fẹ́ sáré ra nǹkan lọ́nà ẹ wo bíbẹ yẹn. ìyàbọ̀ má wọrí má wọrí báàgì tó gbé wá sílé wa kọ́ yìí. rárá sá mo fẹ́ kókó tí mo fẹ́ rà sínú ẹ̀ ní sami ní pẹ́ẹ́dẹ́sà. má wọrí má wọrí wọlé àbá ọlọ́sìn máa ń ránṣẹ́ ní òrùn tó gbóná tó yìí wọlé. ẹ ẹ má jẹ́ kí n wọlé ṣàánú mi ẹ má jẹ́ kí n wọlé. yábọ̀ wọlé ká padà sílé. ẹ mo ti gbọ́ sà ẹ ẹ jẹ́ èmi máa tẹ̀lé yín lẹ́yìn ẹ̀yin máa lọ máa tẹ̀lé yín lẹ́yìn. wọlé ẹ má lọ sí má lọ síbi kankan o. sà ẹ má jẹ́ wọlé sà mí ní pẹ́ẹ́dẹ́ mo kàn fẹ́ sáré rà pọ̀ níbẹ̀ yẹn mi ní pẹ́. a ní kò wọlé ṣe bí mo ní kò wọlé gbogbo ẹnikẹ́ni tó bá rán iṣẹ́ nùrù yìí mo lè bá wí èmi ló lórí ilé wọlé. mo ti gbọ́ sẹ́ ẹ má jẹ́. ọrùn ẹ̀ ń ṣẹ́ o tún wá gbé báàgì tó gbé wá sílé wa o tún wá gbé dání ẹ má wọlé jẹ́ fẹsẹ̀ rìn sá mi má mm-hmm. má tẹ̀lé yín lẹ́yìn sá ẹ jẹ́ fẹsẹ̀ rìn sá ẹ má jẹ́ kí n wọlé wọlé kò sí nǹkan tó máa ṣe ẹ ẹ má jẹ́ wọlé ó yá roll up kó central lock ẹ má ṣe má ṣe roll up kó central lock yàbọ̀ mo ní o wọlé kó roll up kó central lock ó yá ò ah, ní gbọ́dọ̀ sí mi lẹ́nu ni. kó ah. central lock bẹ́ẹ̀ ni mo ti dé sẹ́ lókè sọ bẹ́ẹ̀ ni ẹ má jẹ́ ẹ má jẹ́ kí n lọ ẹ má jẹ́ kí n lọ kò sí sà a fine boy. Yeah, yeah. Why are you not smiling now? Ẹ káàárọ̀ sà. Báwo ni báwo ni ọ̀rẹ́? Báwo ká? Àyà bọ̀. Bí dàdí náà. Báwo ni? Mo ti ń wá ẹ látàárọ̀ mo ló gbà lọ. Ah, ah. Tí ń wá ẹ látàárọ̀. Jọ kó tó gbé ẹrù tó lọ́ra kó tó gbé lẹ̀. Wọ́n sáré bá mi ṣe àwọn iṣẹ́ kéékèèké kan. Mo ti rọ̀jú. Mo bẹ̀rẹ̀ mo fi wọ́n bá mú chicken wá bá mi fọ́ dáadáa tó bá mi yọ gbogbo wọn rẹ̀ yọ lọ wàá mú yàn bá mi fi sí ọbẹ̀ wàá bá mi dé àtà wàá bá mi fi sí ọbẹ̀ wàá mú ẹja ẹja tí mo gbé jáde yẹn wàá há dáadáa wàá bá mi kó òbòdò tiẹ̀ jáde á kílè wàá bá mi fi sí ìmú òyò wàá mú ìgbé yẹn wàá bá mi fọ́ ìfẹ́ kó yọ ọ̀dùn torí ọlọ́run mi ò ní di dàdáńdá tọ̀ wàá mi fọ ìgbín yẹn dáadáa àwọn amálùbọ́sà ààrẹ àti ròdòdó má fi tòmátò sí olùfẹ́ kí nǹkan kan máa ní láyà tó hmm? bá ṣe tó wà yí mata dáadáa tẹ́lẹ̀ eh, <laughs> iṣu ìpínlẹ̀ àgbéṣu kaná bàbá mi kún wọn bẹ́ẹ̀ máa fẹ́lẹ́ bíi tí báyìí bàbá ọkọ mi tètè délé ìrìn rẹ̀ kó jẹun gidi ó dàbẹ́ fọwọ́ tó ṣe ní ní àná yìí kù díẹ̀ eh, mi ò rí àfọmọ́ jíjẹ o lọ ẹni wọ ẹ̀fọ́ yẹn wàá tún gbẹ̀fọ́ jáde ẹ̀rọ mi ṣe ti gbọ́ láti wá ṣe tán ah! mo ṣọ́kú bá kílò ṣe tuntun mo máa wú bi máa wú bi bírèdì tó mi torí bátírì mi ò dọ̀tí èmi gbọ́n máa bó dọ̀tí tó wàá bá mi lọ sí bátírì mi wàá bá mi lọ scrub gbogbo ní báàgì mi pàápàá gbogbo aṣọ tí mo dà sílẹ̀ lẹ̀ mi lè mú mi bàbá mi tó wá ṣe ìyẹn tán. Ah! Ah, Ìyàbọ̀ Ìyàbọ̀ Ìyàbọ̀ Akin Ìyàbọ̀ Ìyàbọ̀. àti mi ti pa. pẹ̀lẹ́ ìyàbọ̀ pẹ̀lẹ́ but kí ló dé tó sọ fún mi pé o ní typhoid ó yẹ kó ti sọ fún mi. ọ̀gá ìwọ mi ò ní typhoid o iṣẹ́ ford gangan mo ní kò ṣe typhoid. iṣẹ́ ford kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mi ò gbárùn tó ń jẹ́ bẹ́ẹ̀ rí. látijọ́ tí mo ti ń mọ̀ nípa pé yàn ń ẹ wo ṣé iṣẹ́ bá ti lè pọ̀jù lágọ̀ọ́ ara òun gangan ló máa ń fa iṣẹ́ ford lórúkọ ẹ̀. n tó ń tọ́ ara sọ ni pé iṣẹ́ tó ń ṣe ti pọ̀ jù. ẹ wo ọ̀gá ṣe rí èmi ò padà náà lè yí mọ́ o àtọwọ́ oṣù mi àtàwọn owó tẹ máa ń fún mi mo yọ̀ǹda tọkàntọkọ mi ìṣiṣẹ́ mú ẹ ṣe ẹ máa lọ lé wa mi ìṣiṣẹ́ mọ́. ẹ farabalẹ̀ you know what i'm gonna do màá sọ fún ẹ̀bùn màá sọ pé láti time kan sí time kan kó máa ràn ẹ̀ṣẹ̀ rárá kó máa fi yẹn sinmi and all that. ọ̀gá ṣe àtọ̀dọ́mọ́ mi àtọ̀dọ́ yìí mi ò lọ kọ́kọ́ mọ́ mo fẹ́ lọ léwọ́ mo fẹ́ lọ kàwé èmi náà fẹ́ máa rí mi ṣiṣẹ́ mọ́ ẹ̀ṣẹ̀. ọ̀dọ́mọ́ mi náà báwo tún ni. ọ̀gá ẹ wò ẹ kì í ṣe ní tí mo lè wojú o àti mi ò ṣiṣẹ́ mọ́ mò ń lọ lé wa. ẹ bá mi pe dókítà mo ṣe rí yíkọ ẹ̀rù bá mi. ọ̀rẹ́ ah, ah, ah ó lè máa ẹ kàn jẹ́ kó máa rest dáadáa wàhálà tó ṣe ti pọ̀ jù. ó máa rest torí tí bá ti gbé kóńbí báyìí báyìí ilé wọn ni mò ń gbé lọ máa ṣètò ọmọ ọlọ́mọ àwọn olówó kó máa lọ mi lè wá jẹ́ kí kí ẹ̀bùn fi iṣẹ́ kó fi pa ọmọ sí mi lọ́rùn kó possible ilé wọn ni mò ń gbé lọ lo ẹni kan bó ṣe ń wò mí mo lọ Àbújá. business business kan mi lọ business kankan mi ò lè fara pamọ́ fún wọn mo ṣe wà yìí màá lọ wá hòtẹ́ẹ̀lì kan wọn máa gbàgbé lọ síbi iṣẹ́ àbí kí n wá dọ̀rọ̀ pàdé mi kan tí mo tún lè dé sí kí n máa gbàgbé lọ síbi iṣẹ́ kí ibi yẹn máa pọ̀jù fún mi àbí ò gẹ̀tì sí gbogbo ìgbà kígbà tó bá bímọ kí wọ́n pè mí ọmọ tí mo rí kọ wá látọ̀run àbídèmí ló máa jẹ máa dé bá ní ṣé ti understand nsìn mi ò lè wá para mi. ṣé o lè tún yẹn ni. o lè jù bọ́lá what are you telling me you don't understand me you don't know what i'm going through. ah wo bó ṣe wà yẹn kò ní kú. tó bá ti bímọ ọkọ yìí wo bíìlì nǹkan tó wà bẹ́ẹ̀. ẹ owó àwọn ẹsẹ̀ tó wà. máa sọ sára kí wọ́n máa wo tí ẹ o tó bá ti bímọ máa yọjú. I know what I'm saying. a lè rí sọ́kùn ẹ̀ sára. báwo ni ṣe ẹ̀yà níta. Hospital ṣáàjì ìyàbọ̀ rẹ̀ so máa fi sí káfà máa bọ̀. àwọn ọkọ mo sọ fún mi pé mo ní láti lọ sí Àbújá yìí it's very important so I have to go today. gba ló máa dé bọ̀ yìí. Mm, mi ní pẹ́ it will be just like um, four weeks. Okay. four weeks tán báwo ni mo ṣe fẹ́ survive báwo ni mo ṣe fẹ́ kó bínú lé. tó pẹ́ oh serious I'm just joking <laughs> just two days dẹ̀dẹ̀rù bà mí dẹ̀dẹ̀rù bà mí fún ni not that. so láàrin two days and tó to wà board o lè lọ mommy. mọ́mi. Um, which of the mom is your mom. my mom. ó lè ṣe bẹ́ẹ̀ ni kò mọ ọ̀rọ̀ mọ́ sí mi ṣé màá mi tó yẹ pé gbogbo ìgbà tí máa ń lóyún lọ́ máa ń mọ̀ mọ̀ lọ́ máa ń fẹ́ máa yọ mi sáà ọ̀rọ̀ bóyá mi ò tí kà scoop mi ti ká òjè wọn dáadáa wọ́n fẹ́ rí mi ti bá lóyún o mi ò tiẹ̀ mi lè wọ́ra mi mi lọ sọ́dọ̀ wọn. ní mọ́mí Oh. Okay. Eh, wà lọ sọ́dọ̀ mọ́mí tèmi báyìí. I trust you. Ẹ bọ̀, go to your mom. No, that's why now I'll follow. And kò sọ fún omi ìfẹ́ akọ òbí. Ẹ̀bùn ọkùnrin máa difficult láti get. oh but mommy knows how to get some things mommy mọ̀ ń pa ẹ̀ dáadáa náà eh. kọ́ bá mi ro ẹ̀bà sí ẹ̀bà tó fẹ́lẹ́ dáadáa but ṣàlàyé fún wọn pé tó bá lọ ro ẹ̀bà tó bá lọ yí jù wọ́n máa tòrò tí má dé ni o. ọ̀hún mọ́mí tèmi láìkí wàhálà wọ́n láyè wọ́n máa tọ́jú olóyún. Eh, it's okay all right Yeah. Um, yeah. ṣé um, ṣé o lè bá mi tájú ọ̀pọ̀ tó lọ ni. Okay, I'll do that. Yeah. Um, let me make a cup of tea. Tea? Yeah. Then, Akim, send me your worship part of the morning. I'm a very bad kid, so keep the kids about this and I'm traveling. Wow. Ẹ bá mi di aṣọ mẹ́fà, bra, energy. wọ pants mi sẹ ọba mu pants kan. it's alright yẹ n kọ́kọ́ ṣe yẹn. mu pants line na mi sẹ. yẹ n kọ́kọ́ ṣe yẹn náà n bọ. and slippers the pyjamas night dress night dress. Radarada, ó jẹ́ ya àtẹ̀rọ̀ rẹ̀ pa o. Bàbá mi bàbá mi yé. Mọ́mí. Ó bá di bàbá rà rẹ̀ ẹ̀tẹ̀ ń bọ̀ sórí ẹ̀tẹ̀ pretty pretty pretty ìyàwó rẹ̀. ẹ̀bùn olúwa pẹ̀lẹ́ ah. bọ́lá tí ń bọ̀ bọ́lá ńlá. Ah. ọmọ ọ̀dọ́ yìí mà ni mo wà akíwù wa ni. kí ló ṣe. lókọ̀ dédé pé mi tó ní ah, ọ̀gá òun pé òun pé òun láti lọ sí Àbújá fún bíi oṣù kan. òótọ́ lọ̀rọ̀ alábùjá yìí ọ̀gá ẹ̀ mi náà ti ẹ̀ kọ́kọ́ pè tó ń sọ fún mi pé àwọn ń pe nọ́ọ̀mù ẹ̀ pé kò lọ pé wọ́n ní kó máa bọ̀ lábùjá báyìí. ó dẹ̀ wá rò pé àbí mo ṣàtẹ̀lé má dájú kò sílé máa fẹ́ tó máa tọ́jú mi má bá máa gbé gbàgbà wò má ní ẹ̀yin náà lè kú mi kú kí kúkú wá sọ́dọ̀ yẹn. hello hello hello ah báwo ni gbogbo nǹkan kọ̀ńténà mi ti dé. Hey! olúwa o ṣé o wá ọjà tí mo ti retí ẹ̀fún má bá mi dúpẹ́ má bá mi dúpẹ́ má bá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́wọ́n ọba wo bí aago mẹ́rin flight tó bá máa gbéra láago mẹ́rin ìrọ̀lẹ́ yìí òun ni máa bá dé mo dé tán sí sí sí sí sí mo dé tán ẹ̀bùn ọmọ tó ṣẹlẹ̀ ṣọ́ọ̀kù ọ̀sọ́ fún ẹ pé mo ra ọjà ni ah mo ṣe ọjà ni bẹ́ẹ̀ ni láti China ni ó wá dé sí Ghana òun náà wá ń pè mí kó ṣẹ̀ṣẹ̀ dé ìyá tí ń retí ẹ̀ ti pẹ́ látijọ́ yìí <laughs> olúwa ṣe olúwa ṣe Ghana mo lọ báyìí nísìnyí but mummy fóònù yìí ò ríǹgì. ó ríǹgì ò lè gbọ́ vibration ló wà ó lè gbọ́ vibration ni máa ń gbé fóònù mi sí i àwọn ìyàwó tí mo yẹn ti pẹ́. ok ok ok yeah mummy ẹjọ bá mi bẹ̀rẹ̀ bá mi tú zip yẹn ṣẹlẹ̀ ní òkè aṣọ yẹn aṣọ bíi green bí rèé tí mo wọ̀ yìí mm. ó wà ń bẹ tó bá máa fi gbáṣọ bíi mẹ́rin sókè ní abẹ́ rí bíi brown níbi ẹ̀gbẹ́ inú báàgì kan báyìí mo kó underwear mi sí fẹ́ kó bá mú bra kan bíi pàǹtí méjì ó ti tó mi. kí ló fẹ́ fi ṣe. ìbá ah, ti jọ́ lọ Ghana láago mẹ́rin. ṣé o fẹ́ tẹ̀lé mi lọ Ghana ni. wo ṣé láwọn ọmọ Ghana àwọn òwò ṣe fẹ́ mi àgbàlagbà gan tí má dáhùn báyìí tó máa ti gbé gbá báyìí máa bá wọn gbádùn ni gbogbo nǹkan báyìí ni mò ń bá wọn ṣe iṣẹ́ òòjọ́ tèmi lè ní so o ò lè lọ bọ mọ mi má wọrí ṣebí èmi máa wà lóòótọ́ ẹni ni máa bá yín sá káàkiri gbogbo bísíǹsì fẹ́ lọ ṣe. hòtẹ́ẹ̀lì gbò hòtẹ́ẹ̀lì gbèsè nìyẹn ó dé ó dé ṣe bí àlejò Ghana ó mọ iye owó tán fi ń gbèsè yìí mẹ́ ó nílò lọ́jà ní ẹ̀ kò sí alájà yìí tó lè ní kí n má lọ sí Ghana tèmi yìí o ìyá alájà ìyá alájà yẹn kò lè ní má lọ o dúnà ẹkùn àwọn ẹbí tiẹ̀ ń kọ́. mi má dà wọn lóhùn láti jọ́ sí mo ti lóyún báyìí ti má dẹ́ pé even títí kan máa mi gbogbo wọn lọ ń travel ìkan lóhun lọ Ìlọrin ìkan ní eh, kí màmí màá sọ fún mi pé eh, àbúrò mi tọ̀rì for the past four years ó ti send visa sáwọn afẹ́dọ̀kì ní Germany. ṣé ní ìtọ́lóyún ni wọ́n ń sọ fún ẹ páwọn travel. nígbà tí màá ti lóyún máa ní ọ̀rọ̀ yóò yé mi o. ẹ pé ọ̀nà lẹ́rù ní Ghana nìyẹn. ẹ wo mọ́mi tó bá jẹ́ tó owó ni ẹ tó sàkín kò ní choice. wọ́n wọ́n wọ́n fi mí sílẹ̀ àbùdá ni má fi mí lára láti jẹ́ àmọ́ tó kọ́ sílé èyí owó tó túmọ̀ mọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ yín ẹ fẹ́ sọ mí kì í yan ríbù ni jẹ́ kí n máa lọ bí iṣẹ́ òdọ́ mi jẹ́ jẹ́ máa lọ fi ṣọ́ọ̀dọ̀ mi. ẹ fún mi kọ́kọ́rọ́ ilé àkọ́kọ́rọ́ yàrá yín ti máa jókòó sí i. wọ́n ni mo gbé báàgì mi sí. ẹ mú yàrá yín wá ti máa jókòó sí i tẹ́fà nígbà bá mi. ọ̀bùn rádaràdà ní ìrẹ̀rù wa fi juwọ́ lé ẹni ṣẹlẹ̀ dẹ̀ lẹ́ṣọ̀ owó rẹ̀ èlé fún náà o. adára lóde máma dára nínú yà fọ́ olówó onígbọ́ ilé abínkẹ́ sọ̀rọ̀ lé ìyàwó wa ọ̀bùn máa ní sálọ fún mi bóyá àbúrò mi sálọ fún mi wọ́n ní akéwì ti sálọ fún mi. Ìyábọ̀ tí mo tún fowó iṣẹ́ fún òun tún kọ́ mi sílẹ̀ ó lọ. Kí ni kí n ṣe báyìí? Ọdún rádaràda ní ìbẹ̀rù àbíyíwọlé. Bẹ́ẹ̀ni, abẹ́ òde rí. Ẹni ṣẹlẹ̀ dẹ̀lẹ́ṣọ̀, owó rẹ̀ èlé fìná Adára lóde, máma dára. Tó ní òye àwí oníwọ̀ onígbọ́ tó máa jẹ́ ògbọ́n wọ̀. ilé àti nkẹ́sọ̀ rèé ìyàwó àgbà ọ̀bùn lọ́dọ̀ mi ọ̀bùn máa yá lọ́dọ̀ mi lélẹ̀ fowó rẹ ti kì í tún fowó ra yàgò àbí báwo ọ̀bùn rádaràda ẹ ò máa lọ kẹrù rẹ gbẹrù gbẹrù ọ̀bùn rádaràda ní gbẹrù àfijúwọlé ọ̀bùn rádaràda ní ẹ̀mí rẹ̀ lẹ́dẹ̀ lẹ́sùn owó rẹ̀ èlé fúnná ọ̀bùn rádaràda ní rẹrù wá fi juwọ́ lé ẹni ṣe lẹ́dẹ̀ lẹ́sùn owó rẹ̀ èlé fúnná. As your girlfriend.